إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله لقد وصف الله سبحانه عز وجل هذه الدنيا وبين حقيقتها للمسلمين حتى لا يتخبطوا في فهمها ومعرفتها ولم يخف في القرآن إذا هاروا حقارة حياة الدنيا ومذلتها كما هو في قوله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر وتكاثر في الأموال والأولاد كمثل غير أعجب الكفار نباته ثم يهيب فتراه مضطرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور وقال عز وقال عز من قائل فما أوتيكم من شيء فمتاع الحياة الدنيا وما عند الله خير وأبقى للذين آمنوا وعلى ربهم يتوكلون وهاكم صفة الدنيا في القرآن مرة أخرى زين للذين كفروا الحياة الدنيا ويسخرون من الذين آمنوا والذين اتقوا فوقهم يوم القيامة والله يرزق من يشاء بغير حساب قال عز من قائل إنما الحياة الدنيا لعب ولهو وإن تؤمنوا وتتقوا يؤتكم أجوركم ولا يسألكم أموالكم عباد الله تجدون أن الله عز وجل أظهر في هذه الآيات السابقة حقارة الدنيا وقلتها ويجب علينا نحن المسلمين أن نصورها كما صورها خالقها ونتعامل معها كما علمنا خالقها ألا يعلم من خلق وهو اللطيف القليل وكذلك رسولنا محمد صلى الله عليه وسلم اعتنى واهتم ببيان حقيقة الدنيا وعلم المسلمين طريق العيش فيها وقال في الحديث الذي أخرجه الإمام مسلم عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال السجن الدنيا سجن المؤمن وجنة الكافر نرى بأن هذه الآية هذا هذا الحديث مؤجز قليل في كلماتها وكثير وطويل في معانيها نسأل الله عز وجل أن يترجمنا فينا أدعوكم صلى الله حضرت أتي جرهم النبوة محمد صلى الله عليه وآله وسلم هو أنا إلى النبي أو صحابة ونسي كنت لما نبدو في جبل القيامة abẹ́lẹ́ òkú sí ìfẹ́sí àtọ́rọ̀ yìí kó sí kárí wọn. àwa mùsùlùmí àwa ẹrú sí ọlọ́run ọba ẹni tí a fẹ́ bára wa lélẹ́rẹ́ lẹ́nu òun náà ni àlàyé tó ìṣẹ̀lẹ̀ ayé tí mi ń ṣe tí wọn náà ń ṣe tájọ wọn bẹ̀ yìí. ọlọ́run ọba tó dá ayé báwo ni kò ṣàlàyé ayé fún wa kí ló ní kí àwọn aṣọ nílé ayé kí ló fẹ́ ká mú nílé ayé ìgbà tí ó máa ń ṣẹlẹ̀ tí ó gba àwọn kan tí afẹ́kà ní ẹ̀mí yìí tí kò bá yí ẹni yẹn ìdún tó máa tẹ̀lé bẹ́ẹ̀ ni ó ti ayé lò ẹni yóò ti lé ayé gbé ìdí ayé lò ìdí ayé gbé òsèlè jáde lè fi ọ̀rọ̀ fún yàn orí dandan ó dájú ó kálukú níbi tí àwọn ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba tí ó dá ayé yìí wọ́n fẹ́ ka àwọn àyà mẹ́rin kan tọ́lọ́mbà ní kí àyè ó gbà mí pàtó parí tó bá láti fi rí bí ọlọ́wọ́n ọba tó dá ayé ti ṣàlàyé ayé aláwọ̀ kọ́ni Suratul Hadid àyà twenty ọlọ́wọ́n bá ní ìlẹ́mú annamal hayatu dunya la'ibun wa lahwun wa zinatun. وتفاخر بالأموال والأولاد قلوا أني شاري الذمة هو تكاثر بينكم في الأموال والأولاد قلوا أني الذمة اعلموا الذمة أنما الحياة الدنيا في عيد وعيد لعب عندما نشهد بكم àwọn èèyàn máa ń ṣeré ọmọdé láàkùnkùn àwọn èèyàn máa ń ṣeré ọmọdé wọlé àwọn àwọn èèyàn ń ṣeré àgbà títí àwọn èèyàn máa ń ṣeré ayé nù. kùnrin ni pé ẹ rí àwọn tí wọ́n ti kéré lọ́mọ kéékèèké ẹ mọ̀ ní ah, eré wulẹ̀ ló ń ṣe yìí. tòkí ẹ bá ti lákìyèsí nípa ọ̀rọ̀ yìí gbogbo gbà náà lè fi máa rí ilé oríṣiríṣi lọ́dọ̀ àwọn ọmọdé yìí bẹ́ẹ̀ náà ọmọ tó ń sùn eré nìkan àwọn eré tó ń gbé jáde yìí àwọn eré kan bẹ tó ṣe pé nígbà táwọn ọmọ kéékèèké ilé òṣèlú ti máa ń ṣe ìpínlẹ̀ láyé rẹ̀ náà èyí tí nǹkan bẹ̀rẹ̀ ọmọ kékeré ni mí o bọ̀ àmọ́ ẹ̀yìn tó mọ sọ pé àá kò sírú eré yìí máa ẹ̀ lé rírù rẹ̀ náà ilé adúlú ìbá gbọmọ kékeré kan ní ìsìnkú kí ní jẹlé adolo ee kí ní jẹlé adolo Ahmed àbí kí ní jẹlé adolo ìwọ náà ni ìwọ náà ni kí ní jẹlé adolo tó ma kò ma ó lè mọ ti ń jẹ bẹ́ẹ̀ tó bí eré ayé ṣe rí nìyẹn àwọn eré kan bẹ táwọn náà ti ní ìṣòro pé tiwa ẹ bá rí àwọn kékeré ní jẹ bẹ́ẹ̀ àwọn làwọn mà olúwa ní ara ìṣẹ̀lẹ̀ táwa ti láyé nìyẹn wọlá àbọn wọlá ìlélá àwọn àti eré àgbàlagbà fẹ́rẹ̀ àwọn àgbàlagbà náà fẹ́ràn fi àá wọ àgbàlagbà lókè lọ́dún ní ti ń lórí báyìí aláṣẹ ni ayé náà nìyẹn wọn zí náà sọ̀rọ̀ ọ̀ṣọ́ náà làwọn èèyàn ti lé ayé ṣe ó di nǹkan mẹ́ta wọ̀tàfà kọ̀ọ̀rọ̀ ǹdẹ́yìn náà kù ìmọ̀ ṣe fáàrí láàrin ara yín ní èèyàn fayé ṣe nù odi nǹkan mẹ́rin wọ̀tẹ̀kẹ́ ọ̀rọ̀ sí my owó mi ọ́ pọ̀ wẹ́lí awolad ọmọ mi ọ́ pọ̀ níta àwọn èèyàn ń fàyè ṣe nìyẹn ìwà kàǹkà mẹ́fà kalẹ̀ wọ́n á ní ṣé ní gbogbo ìdẹ́mi ayé yìí lẹ́kẹ̀ kẹ́kọ̀ọ́ yìí yìí àbí ó kò sí ẹni tó lè wọ́n nínú nǹkan mẹ́fà yìí ìyẹn kàlẹ́ ní ìjọra ẹni lọ́ni ìyẹn lè yọrí kòkòrò ìjọra ẹni lọ́ni àmọ́ pé mi ì fẹ́ràn owó mi ì fẹ́ràn ọmọ mi ì fẹ́ràn dúkìá yóò jura wọn lọ ni wọ́n ìmúṣẹ́sẹ̀ ẹ̀yìn ìlànà ìlànàkùn bí àjẹ́lẹ̀ yìí ìdí àjìṣà ìlúkọ́wù ní àjẹ́lẹ̀ abákan ló bẹ̀. oníṣẹ́ tí àwọn ẹ̀ bá gbé bá ń gbé oúnjẹ kalẹ̀ báyìí ẹni wọ́n fi lálejò. èmi kọ́ ní kọ́kọ́ náwó kí n kọ́kọ́ ṣí oúnjẹ yẹn wọ́n ìmúṣẹ́sẹ̀ ẹ̀yìn táwọn yẹn bá náwó ìlà záàdì lámpákùn bí àjálì ẹni kọ́ni kọ́kọ́ náwó ìrì àjìṣà ìlkọ́wùmí ẹni tó máa ń pè ní kó ń bàjẹ́ olójúkòkòrò àjálù òun kanjú ni ọkanjú ni gbogbo everybody tó bá gbé nípa ilẹ̀ fẹ́yìn lẹ́ni gbogbo ilẹ̀ mi yẹn wà bẹ́ẹ̀ ẹni tó bá jà ẹja jẹ kí ni náà ni ah, ẹni tó bá bàjẹ́ báyìí àwọn tó lọ́ bàjẹ́ òun àwọn náà ẹ̀mí tí wọ́n náà wà bẹ́ẹ̀ fi àfẹ́ pé wo ẹ pé kí ni kí á kí àwọn àyìn ti bàjẹ́ báyìí gbogbo wọn náà lọ́jọ́ bàjẹ́ àníléyìn wọ́n mẹ́rẹ́ kẹ́ ńlá bọ́kọ̀tàn ẹ̀ńtọ́fọ́ bólí tuntun mọ̀ ń fa ni pé ọkàn rà fún mi lẹ́rú sùúrù lókè ẹ̀sìn ìwà bàjẹ́ níbi ẹ̀mọ́ mi ń jẹ́ ọmọlúwàbí nìyẹn bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn tọ́lọ́wọ́ bá kà kalẹ̀ sínú ayà yìí kò sẹ́ni tí kì í ní àmọ́ àwọn kankan ní máa ń dí kí níyẹn kù kí ni ọmọ wa wúyọ kí ọmọ yọ léde díẹ̀ léde díẹ̀ léde díẹ̀ lẹ́mẹ̀yà òun náà ní bẹ́ẹ̀ bá ti gbọ́n lu tí ọlọ́run ọba tó sọ nípa àyà tó tó tẹ̀lé yìí ọ̀rọ̀ tó tẹ̀lé lu aníṣẹ́ ní gbogbo àwọn nǹkan yìí ilé ayé yìí kàmẹ́tẹ̀lẹ́ gẹ́yì zin ọ̀dà ẹ̀jẹ̀ di òjò tó ṣe pé àjẹbẹ́ni kò fà ọ̀nà ẹ̀bẹ́ tó wú tó ṣe pé tí òjò bá rọ̀ sí oko yóò wá wú àlùkò fáárà àgbẹ̀ na irúgbìn tó jáde ń bẹ̀ tó wà láì jẹ́ pé ah irúgbìn mi ló fọ́n ẹ̀ báyìí òun náà ló gbìn òun náà ló kọ ebè òun náà ló gbìn nǹkan sí i kíní yẹn ó sì wù sí pé pé o tí igi tí yẹn lọ wọn náà lọ lọ ó dàgbà yóò gírí yóò ṣe dáadáa tó bá tó yáyà yìí yóò gbẹ pàtàrọ mùsùlùmí wà yóò yẹlò ìwé ló tó padà yẹlò tó mọ yẹkúnù kòtò ọmọ yóò tẹ padà wá jóná yóò ṣe yóò ṣe rúdurùdu tẹ nínú tutù rẹ náà ti áá kí náà ló ti di báyìí tí wọn bá fẹ́ mọ̀ kí wọn àgbàdo àgbàdo tó bá gbé àgbàdo máa ń dàgbà sókè wọn ló ti máa láìkẹ́ ó bá ti di pé ó yọ ọmọ ẹ̀hẹ́n ó tó mọ láìkẹ́ bá ti kán ọmọ òun pa ò ọkàn tán nìsín ó ti rí ewé òun ti mọ̀ṣẹ́ kínní yóò ti pọ́n bá ti yàwó ti ti dúdú yóò ti lálàdé wọ́n wá tẹ́mi lọ́rùn báyìí tó kò wúlò mọ́nà olúwa ní ilé ayé ṣe rí nìyẹn o olúwa ní àwọn wọ́n fi àkẹ́rọ̀ sí àìdáàbò ń ṣẹlẹ̀ yìí lónìí olúwa ní wọ́n ti dúdú ọ̀gbìn lẹ́wọ̀n ìyá àwọn tẹ́rí yẹn àwọn tó ṣayé méjèèjì nǹkan méjì ní sẹ́kù tàbí kìyàmà àdáàbùn ṣẹ̀dì ìyà tó lé ń bẹ wọ́n mẹ́kùfẹ́ra tó mínà wà àforíjì tó ń bẹ wọ́rọ̀dọ̀wánù ìyọnu ọlọ́run tó ń bẹ olùwà ní nǹkan ń bẹ wọ́n ló chúùzì tó bá fẹ́ mú bẹ chúùzì tó bá ti pé ìyà tó lé ìyẹn wá múra sí i ìyẹn lè fọ́ọ̀lù sí méjèèjì àti sẹ́ńtà ọ̀ fọ́ọ̀lù sí kan ni níjọba ìlà ìpèyàmà lẹ́yìn ìgbà tí yẹn bá ṣe ayé tán olúwa ni wọ́n mẹ́lẹ̀ ṣayá tó tó nìyà olúwa ni ilé ẹ̀rọ yẹn tàn yín ìṣẹ̀mí ayé yí o kò jámọ̀ kankan jíjẹ́ ni pé ńlá màdá àgbòrò adùn ẹ̀tàn lásán ẹ̀tàn adùn adùn ẹ̀tàn ṣùgbọ́n kẹfì tàn ọ́ lásán ṣùgbọ́n tó bá fi nǹkan tàn yàn sọ́mọdé ń tàn ọ́ méjì kalẹ̀ kí n gbàgbàgbàgbàgbàgbà ìyá rẹ̀ fẹ́ jáde olùwà kan tútù kékeré kan gbàgbàgbàgbà ní wàá ti tàn kalẹ̀ ni tútù ọ̀tàn wọ́n ti lásìkò ha ìyá yìí wá ha mo ní ìyá yìí wá lọ àmọ́ láàrin ìgbà tó bá gbé tútù lé lọ́wọ́ yẹn yọ la kò ní rántí pé mo ní ìyá àwọn lọ mọ́ bí ilé ayé ṣe rí ni ayé alákejì Suratu Shura ayé àtàtì olùwà ni wọn náà òtítù fàmàtà ọ̀ṣẹ́yà fífún yà adùn ayé lásán ni mo kọ́lé mo ra mọ́tò mo ní mo ra aṣọ tuntun fẹ́yàwó ṣègìní kan mo ra jeep mo ní social jet special plane mo ní fàmàtà ọ̀ṣẹ́yà fífún yà olùwà adùn ayé lásán ni olùwà àmọ́ wọn náà ń dẹ́ lọ́ọ́ yìí kọ́ yìí wọ́n á kọ́ ọmọ ìdá lọ ìkọ irun wa akọ lílẹ̀ bí nà áàmì olúwa ní tọ́lọ̀ wá ṣẹ́kù sọ́dọ̀ rẹ̀ tẹ́lọ̀ lè bá yẹn ṣe òun ló mọ̀ dáa òní ó là ní ó ṣẹ́kù lọ wo ni lílẹ̀ bí nà áàmì nù ẹ̀sùn wa ni o ní ìpín tí yẹn fi ń ṣayé òun nígbàgbọ́ tí ayé ọmọ nítumọ̀ tí ọmọ jẹ́ pé yẹn rí ayé lò òun kí yẹn nígbàgbọ́ bákan náà wa ala rabbihim yatawakkalun àwọn tó ṣùkọ́ máa ń gbára lé ọba tó dáhùn tuntun wọn ìgbára lé òkun wọn ìgbára lé agbára agbára ayé wọn ìgbára lé oúnjẹ wọn ò wọn ò ní lọ́nkà ní ṣàlọ́wọ́ wọn ò ní náà láwọn ayé tó fẹ̀yìntì wọn èjú bàbá yé olúwa ní àwọn ènìyàn àwọn ènìyàn rí àpèyàmọ̀ yìí nínú sọ́tò bá kọ́ra ọlọ́run ní zúyìnà lẹ́lẹ́rí ní kẹfọ́rọ́ ní ṣẹ̀yà tó dúnìyà ó lọ ní ẹ̀ ìṣẹ̀mí ayé yìí máa ń jọ àwọn kẹfìrí lójú nípa ìṣẹ̀mí ayé yìí yóò jọ kẹfìrí lójú kọ́dà ọ̀yọ̀kọ̀rúnà mìnàlẹ́rìnà ẹ̀rẹ̀nù wọ́n máa fa àwọn tó dórí gbàgbọ́ sí yẹ̀yẹ́ gan ayé ó jọ wọn lójú wọ́n sì máa fi olùgbàgbọ́ sí yẹ̀yẹ́ ẹni pé ẹni tó bá ń lé ayé kí táyé jọ lójú ọlọ́run ti kẹ́ni ẹ̀kọ́ padà di kìfún sí ni tí ìtẹ̀tí ayé bá ti jọ̀rọ̀ lójú jù gbogbo ń tọ́bẹ̀ lè wò kó jẹ́ kọ́dà kó jẹ́ pélé kéwù ló ń lọ àwọn ayé yìí jọ ní ojú ọlọ́run ti kí wọ́n padà di kìfún sí ni ẹ̀ńtà yìí jọ lójú ní ọ̀padà máa ń lóògùn wọ́n ń ṣe lọ́ńkà yìí wọ́n ń ṣe lókùdé torí kò ní fẹ́ kó ń bẹ̀ ni bí ń ni yóò ṣògùn tajà torí ayé yẹn jọ lójú yóò ṣàwúre tó bó jẹ́ kó ní ìwé náà ni bó jẹ́ gbogbo tó bá ní ṣe njí ó sọ lórí ibú ní ọmọ wákàtí ní di nǹkan yẹn olùwọ́bá tó ní iná máa ṣe àti dúnìyà láìbùn wàlá òun nínú sọ́lọ́tọ̀ Muhammad olùwà ní ìṣẹ̀mí ayé ẹ̀ eré lásán ni eré mọ́dé eré àgbàlagbà ọlọ́ba wa ní wa ń tún mínú wọ́tàtọ́kù àmọ́tẹ́ bẹ́ẹ̀ ni jólúgbàgbọ́ tẹ́ẹ̀tì ẹ̀rù èmi ọlọ́wọ́n ọba yóò ti fún ẹgbẹ̀sán lọ́dọ̀ ọlọ́wọ́n ọba wọlé ayé ẹlùkùn fúnra gbogbo dúkìá tẹ bá ní tẹ́ẹ̀tì jẹ́ olùgbàgbọ́ òdodo ọlọ́wọ́n ní kẹ àkáǹtì tẹ́ẹ̀ rẹ̀ ọlọ́wọ́n ní ká yìí hàn níbẹ̀ ọba tó da náà ní sàlàyé rẹ̀ pé nǹkan yẹ̀yẹ́ ni pé nǹkan yẹ̀yẹ́ ni tó àti kí àwa náà ká gbọ́ yé ká sì lò ó ká bá lò ó dẹ́bí ọba tó da òyìn lò rẹ̀. Ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam lọ́pọ̀lọpọ̀ bala náà lè máa ń kó lé kàn ní máa ń tẹ́ńpẹ́lẹ́ máa ìṣàlàyé ayé fáwọn àtọ̀hábà rẹ̀ nípa kẹ́kẹ́ yìí kó yé wa wọ́n fẹ́ kó ó fẹ́ káwọn sọ àbàkan mọ̀ tún lọ báyé ti rí àdéhùn Abu Hurairah sọ̀rọ̀ ní ọmọ wa nìyí ó ló ń gbọ́ sáfẹ́ bí ní ilé ayé yìí àdúnìyà fèjì ló lù mọ́kù mí ni ànábi ní ẹ̀wọ̀n lọ́jọ́ fún mi ni ẹ̀wọ̀n ó lè wà jẹ́ nígbà tó ń ja bíbí ó wá jẹ́ àdìjẹ́ńdà fún kékeré ẹni tó bá ti lọ sí mọ́ńdàlá àbí òkè kúra ní prison ẹni tí wọ́n fún ọba tọ́lú kí wọ́n lè wo ìṣẹ̀lẹ̀ rẹ̀ kí wọ́n wá wo nánà mi sọ. àwọn tó ń jẹ ẹlẹ́wọ̀n níbẹ̀ ń wò tó bẹ̀ fún ní aṣọ tó wù lù wọ́n wọ̀ ẹlẹ́wọ̀n lè wọ́n tó tó wù ẹlẹ́wọ̀n yẹn jẹ ẹnìyẹn tó wù ẹlẹ́wọ̀n wo ló ń sùn nígbà tó bá wù tó bá wà lé rẹ̀ ó jẹ́ pàgọ́ méjì ló ń wọlé fún un ní òbí ẹlẹ́wọ̀n dà agbọ́n mẹ́fà ló ń gbà ó ti nírú aṣọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ aṣọ funfun náà máa ń wọ̀ wọ́n ti ṣéǹjẹ̀ fún wọn aṣọ búlù náà wọ̀ níbo bó ti kọ́ sí mi báyìí ti láìpà eléyìí gbéru ni inú yàrá yìí ìmí wọn kọ́ sí wípé yóò jáde ní two thousand twenty five ó ti kọ́ sí láyà rẹ̀ oúnjẹ náà bá ṣe ni òun òbí ya kó ní èmi ọ̀jẹ́ sànẹ́bí ní ìdílé ayé ṣe rí nìyẹn ẹ̀wù kaba àwọn èèyàn tó ń tẹ̀lé ilé ayé náà ní o nínú ayé yìí náà wọ́n wá o ní ìdílé ìṣe tó wù ọlá yọ kí ọbẹ̀ rọ̀ lọ yọ kí ọbẹ̀ rọ̀ lọ kí yọ tẹ̀lé àṣẹ ọlọ́wọ́ bá tí ẹ bá ní ẹnu ọlọ́wọ́ wò ní káwọn ẹni yẹn yóò dára lẹ́bí ló gbọ́dọ̀ ìdílé àwọn náà alimami náwà ní alẹ́ rásùlùmọ́ wọn aṣàlàyé àdéhùn ẹni pé ilé ayé ọjẹ́ wọ̀ fún mi ní ibi yóò wá jẹ́ àlìjẹ́nà fún kìlìrì kìlìrì yóò ṣe tó bá wùlé ayé ni. الإمام النووي عليه رحمة الله قال أن كل مؤمن مقجون ممنوع في الدنيا من الشهوات المحرمة والمكروهات كمؤمن تبقى جمع من اللي هي يعني دي أنا لو تسلو تيري ogun àwọn ọmọ fẹ́ ó wù mí tí o bá ti wu ọlọ́run kò lè ṣe ilé ayé rẹ̀ o lè fi kò ṣe wọ̀ ọ́ ó mọ gbélé ayé wọ́n lọ́ọ́ bá ṣe ní gbélé ayé rẹ̀ àti tó jẹ́ ìwọ̀ ọ̀gbọ̀dọ̀ débẹ̀ wọ́n ti pé kọ́ lọ́rùn àwọn iṣẹ́ tó máa ṣe tó gbọ́dọ̀ máa ṣe wọn náà ní kó mọ ọlọ́run lọ́kàn ọ̀gbọ̀dọ̀ tẹ́kọ̀ pẹ̀lú rẹ̀ kí wọ́n gbà wẹ̀ gbogbo ẹ̀ ti lásìkò ìmọ̀mù náà wáyé wáyé fáyé ìdá mẹ́rin wọ́n ní àmọ́ tó gbélé ayé nígbè ẹlẹ́wọ̀n lábẹ́ àwòfin ọlọ́run ọba ìsàrọ̀ ìmìnira yẹn wà ní ìsẹ̀lẹ̀ ìsẹ̀lẹ̀ wà bá ní gbogbo àwọn wàhálà yìí yóò wá ṣẹ́rí wà kọ́lọ̀lọ̀ ìlànà ẹ̀dá wọn ọ̀dà àná yóò wá padà síbi tọ́lọ́wọ́ bá ti pa ṣe kalẹ̀ mọ́. àmì tó bá fẹ́ ṣẹ̀ mí nílé ayé kò fẹ́ gbáyé kò fẹ́ gbáyé nígbè ẹlẹ́wọ̀n irú wọn lẹ́rìí wọn gbogbo abúlé òkútọ̀ rẹ̀ tó ló fẹ́ yóò lè jalè yóò lè ṣe yahoo yóò pé nítorí kí ni àwọn ẹgbẹ́ òun lówó òun ló ní owó àwọn ẹgbẹ́ òun ra mọ́tò òun náà ra mọ́tò yóò ṣe yahoo yóò lu jìbìtì yóò jalè gbogbo yóò ṣe dùnà yóò fọ́lé gbogbo yóò ṣe yóò sógun yóò ṣe yahoo plus gbogbo náà ni yóò ṣe torí ó fẹ́ ṣe kí ni ó fẹ́ gbáyé ó náà fẹ́ ṣáyé pẹ̀lú ọlọ́kọ́ mọ́ṣáfà ń الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يقول الإمام النووي في بيان الحديث الذي لقد ذكرته سابقا أن الدنيا قسم للمؤمن وجنة للكافر قال الإمام النووي وأما الكافر فإنما له من ذلك ما حصل في الدنيا مع قلته وتقديره وتقديره بالبلاء فإذا مات صار إلى العذاب الدائم وشقاء الأبد الإمام النووي alẹ́ rahmatullah wọ́n ṣàlàyé àdéhùn sí mọ̀kàtà ní ẹ̀ka pé àdẹ́bí ní ilé ayé ọjọ́ ẹ̀wọ̀n fún mi ni yóò wá jẹ́ àlìjánná fún kékeré mọ́mú náà wà wí fún adéhùn ilé al-qiyama فأما الكافر فإن له من ذلك ما حصل في الدنيا كفري ń tọ́lọ̀ bá ní orí nílé ayé yóò rí ìrìnkè yóò kówó jọ tọ́lọ̀ bá ní kó rí yóò kó léjọ tọ́lọ́mbà ní kó rí kọ́ má akínlẹ́sì àmọ́ nǹkan yẹn nǹkan kékeré ni nǹkan kékeré ni gbogbo ní ẹ̀bá kó jọ nǹkan kékeré ni wọ́tẹ̀kẹ́dìrì nǹkan tí ò má ni tó rú papọ̀ bílímù náà resort àwọn nǹkan tó máa ń fún yẹn lọ́rùn náà níbi níbi níbi àwọn ìgbádùn ayé ẹ̀rí mẹ́lòó ní kọ́lé ní ìfihàn náà ní oṣù tirẹ̀ mọ́lé lọ́kọ̀ọ́lé tọ́jú àwọn ilé wá àwọn bàbá ńlá àwọn kìíní tó ní afẹ́gbẹ́ fún ìgbádùn ayé wà láì gbádùn tí ó fi nǹkan kan bẹ̀ yóò wá wọn àbá bá ńlá security àwọn kìíní ní ìkọ́mílẹ̀ bọ́gílárì yóò rí sí window rẹ̀ yóò ní agbá abẹ́lú ni ó fi electric ni ó fi ṣe wíńdò lẹ́yìn ìgbà tó bá ṣe yẹn tán yóò tún fi fẹ́ǹsì yóò tún fi electric fẹ́ǹsì yóò tún fi gbogbo orí fẹ́ǹsì rẹ̀ gílóòbù rẹ̀ yóò tún fi irin yóò tó yóò tó kọ́ yóò tó yóò tó tirin máa so ìgbàlódà ìjọ tó bá kọ́ ọmọ wọn gan ojúkọ́ para rẹ sínú ilé náà bó olókùn fẹ́ ìsìláàdì wọn gan ẹni kíní wọn gan so gbogbo wàhálà ilé ayé ṣe kò sí gbádùn ilé ayé adùn ẹ̀ǹkan jẹ ni adùn ẹ̀ǹkan jẹ ni so náà ni apá kan tó ní gbé ó ní ẹni ìyàwó ọdẹ tó ní ya. الحاتمية إنها شرف الردى وقرارة الأخدار دار المدى متى أضحكت بيومها أبكت جدا يا ليتها من دار اطلب أخي دار الجزاء ولا تكن في العيش ناس للجزاء وقراري قل ومعدني ولله دار القادر أفاهم طول يوم يدا قل يا غالب الدنيا وطهو يبكي ọmọ ayé yẹn ni àgbẹ̀mí ìyá ayé ayé yẹpẹrẹ pàlọ́ yẹn tí o bá ti súnmọ́ bí ayé ni ò ní mọ̀ bí ayé yẹpẹrẹ ni tó bá ń wẹ tó ní kẹ̀kẹ́ wájú báyìí ó rò pé oore kan bẹ́ẹ̀ bí kẹ̀kẹ́ ni jọ́tò wọn bá ní kẹ̀kẹ́ wọn ti hà láìláì hà ní ń gbòòrò gbogbo ẹsẹ̀ ń ta ní gbogbo ìtàn wa ń ròyìn ó sọ ọ̀nà jọ́tò bá tó wọ̀ pé àwọn ọlọ́kadà àwọn ọlọ́kadà yìí ń gbádùn lọ́tọ́ bá lọ́kadà rẹ̀ dáa ilẹ̀ ayẹ̀lẹ̀ ẹ̀wọ̀ kadà ọmọ agun gbogbo ìrìn kòkòrò ọmọ akójọ lójú ha lọ́rùn mọ́tò ṣe mọ́tò yìí mọ́tò ṣe mọ́tò náà ó tó dìde ha tí mọ́tò náà ti mọ́ náà nì wá kẹ́dà wá kẹ́dà wá kẹ́dà. dúnìyà tẹ̀níyà ilé ayé yẹpẹrẹ ni iná ha ṣàràkù rọ́dà pàkúté pàkúté parun ni kọ̀rọ̀rọ̀ tó àkìdáyì àwọn ìjọ tí ló kó síbẹ̀ dáàrùn ayé tó ń ṣe tó fi mọ̀tá àti àkẹ́kẹ́lì yẹ́wù nìyà tó bá kọ́ lẹ́rìn lónìí abùkàtìyàdẹ̀n Ya ló amin la yà á lẹ́yìn náà àmì ni kí lọ́wọ́ ń bẹ̀ wọ́n mi nìyà اطلب أخي دار الجزاء ولا تكن القيامة يوى قد جاري قد قدس القيامة ولا تكن في العيش ناس للجزاء وقرار ما جقوا هالشيء سمي عيد اللي جقوا أكبر بيه قرار أكبر بيه بسيا من بلو لا لا تنكم بها يعني كيري عيد ntí ó ń wúlò fún ẹ lẹ́yìn èèyàn fún òun náà lẹ́nu tí bá ń يا lọ́rùn الله لا fi الدين من ní sọ kí n القيامة إن لله عباد iná سرقوا الدنيا وخافوا fútọ́nà نظروا فيها ولما علموا أنها ليست لحي وطنا نظروا فيها نزلوا فيها ولما علموا أنها ليست اتخذوا ألجة واتخذوا طالق الأحمال فيها سفنا كنت يقعون فرد يقعين kíkẹ́ ayé yìí o gbogbo kìrakìtà wa wàláhì àlùkìyàmọ̀ gbọdọ̀ gbọ́mọ̀ yẹn lọ́wọ́ o ọbẹ̀ ṣòṣèlú ọbẹ̀ ṣòṣèlú ọbẹ̀ ṣòṣèlú àlùkìyàmọ̀ gbọdọ̀ gbọ́ o nítorí wájú pé yọ̀ọ́ tapa àlùkìyàmọ̀ rẹ nínú òṣèlú tó ń tutù ya pátì o pátì ọ̀n wáyé ọbẹ̀ kàwé ọbẹ̀ ṣiṣẹ́ nítorí wájú pé yọ̀ọ́ àlùkìyàmọ̀ rẹ má débẹ̀ o iṣẹ́ kí ọjọ́ àtìyá náà yẹn pé bẹ́ẹ̀ tó fún náà náà ni wọ́n máa rí báyìí ya ah, á ah. tó kí gbogbo tó bá tẹ̀ wá nílé ayé yẹn wọ́n máa rí lẹ́yìn ẹ̀sìn wọ́n máa rí lẹ́yìn ẹ̀sìn pé á ah, lágbájá á àníjẹba lọ sí ẹ̀jì ní general wàlúwàyí ẹ̀ mọ̀ sàdúrà fáwọn Amẹ́ríkà dọ́kítọ̀ wọn irú àwọn ẹ̀dá wọn lọ́wọ́ lẹ́yìn báyìí tẹ bá pàdé ọba yẹn ni pé àáfà ni mo pàdé yìí tí o bá ti ṣe àáfà mẹdíkù dọ́kítọ̀ ti ní wọn irun gbọ́n Tukutu tòkòtò wọn rẹ̀ wọ́n láwọn ọmọ jàlámíà àbíkọ́ wọn gíní tó wá sí ìyá ẹ̀ kiri wọ́n ti ṣéǹjì tíú ẹ̀ kiri àpò mẹ́díkà lọ rẹ̀ ah ìdọ́kọ̀ eré yìí náà rẹ̀ dọ́kọ̀ ni àfa lè ní pè é wà rí àfa àti ní ti Arabic ní ti Islamic study yorùbá tóyí ó ti fún yà ó lè wọ kóòtù Islamic study nípa Islamic study Islamic yọ́wọ̀ kóòtù yọ́wà tó lè kó sínú bàtà kóòtù yọ́wà tó lè débìlà tó tó ti agbárí lẹ́lẹ̀ àwọn aláwọn mẹ́ta àwọn aláwọn tó jẹ́ àwọn dókítọ̀ mẹ́díkù dókítọ̀ kó ti débìlà ká ayé kí lòun wá jù láyé ayé ní kó kí yẹn ọlọ́mọ ṣàkókò yé wa ọlọ́mọ ṣàkókò yé wa ọlọ́mọ ṣàkókò yé wa اللهم انصر الاسلام والمسلمين وإذل المشرق والمشركين ودمر أعداء الدين اللهم صل على جنوبنا وجلنا وصلت الصلاة يا رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وآخرة حسنة وعذاب النار اللهم اجعل وقت هذا المسجد وقماه وغير وقم في صلاته وتولى برعايته يا رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب يا رب العالمين